ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global èyí tó jẹ́ ti nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa orí ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí wa lọ́mọdé àti lágbà lọ́kùnrin àti lóbìnrin níbikíbi tí a gbé wà tí a ti ń gbọ́ mi kí a tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí máa fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fún àdúrà ọlọ́run pàtàgbára jíǹde àti ìyẹ̀gbà ọpẹ́ wa agbẹ́yìnga fún orí ọ̀fẹ́ àánú ìtẹ̀fídá wa sí ìtẹ̀fíkà wa jẹ gẹ́gẹ́ bí aláàyè ọkàn àwípé ẹ ṣé ọlọ́run ẹ gbà yín wa ǹjẹ́ àkókò tó bá yìí ní àkókò yìí tí a fẹ́ tá a péjọpọ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín mo gbàdúrà pé mi tí ó sọ àti gbogbo etí tí ó gbọ́ ká yìí ní àmín ní òní yìí ní agbára ọlọ́run màá tún màá máa bá wa sọ̀rọ̀ lórí àwọn lílo àwọn àwòrán ẹranko nínú bíbélì ní àti lè gbìyànjú láti lè mú ọgbọ́n ìmọ̀ àti òye àti pàápàá ẹ̀kọ́ tí ọlọ́run ń fẹ́ ká kọ́ nípasẹ̀ mímọ́ láti inú àwọn gbogbo àwọn àkọọ́lẹ̀ àbí àwòrán tí a lo àwọn ẹranko nínú bíbélì tí a lò wọ́n fún fún àpẹẹrẹ a máa máa bára wa sọ̀rọ̀ lórí lórí ẹranko kan tí à ń pè ní ràkúnmí a pe àkọlé ọ̀rọ̀ ìní a pè ní ìpèníjà ràkúnmí ìpèníjà ràkúnmí tí ẹ rí i pé àwọn ràkúnmí wọ́n jẹ́ ẹranko ńlá kan tí wọ́n wà ní ilẹ̀ nínú bíbélì ní ilẹ̀ wọ́n tóbi wọ́n jẹ́ ẹranko tó tóbi nínú àkọọ́lẹ̀ ilẹ̀ tí a ti kọ bíbélì ìyẹn ni ní ìlú àwọn nílùú nílùú Israeli ẹ rí àwọn ẹranko wọ̀nyí wọ́n ní agbára láti lè wà láì láì mumi fún ọjọ́ pípẹ́ bẹ́ẹ̀ ni àwọn ẹranko wọ̀nyí wọ́n sì dàbí nǹkan bíi katakata tàbí bí àwọn trucks àbí bí àwọn trailers tí wọ́n fi ń kó àwọn àwọn àwọn mọ́tò ńláńlá tí wọ́n fi ń kó ẹrù láti ìlú kan sí ìlú kan um wọ́n á máa rìn ọ̀nà tó jìn réré wọ́n sì lè rìn yìí wọ́n sì lè gbìyàn wọ́n lè wọ́n lè a lè fi wọ́n rìnrìn àjò ní àwọn àwọn ibi tó jẹ́ pé ó jẹ́ aṣálẹ̀ èyí tó jẹ́ pé kò ń ṣe ibi tí ó dára àbí rọrùn láti lè rìn nínú àkókò bíbélì um níní àwọn ràkúnmí ó jẹ́ àmì wípé ẹnìkan ó jẹ́ ọlọ́rọ̀ bí èèyàn bá ní púpọ̀ rẹ̀ ó fi hàn wípé ẹni náà ó jẹ́ bí ọlọ́rọ̀ fún àpẹẹrẹ abrahamu nínú ìwé genesis orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínlógún jacob bákan nínú genesis orí kọkànléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún àti bákan náà la rí jacob nínú ìjóòbù orí kìíní ẹsẹ̀ ìkẹta jésù kristi olúwa wa òun ló ń fi ló ń sọ ọ̀rọ̀ nípa ti ẹ̀mí tó sì ń ṣe àpèjúwe um ó ń ṣe àpèjúwe tó ń fi ọ̀rọ̀ ràkúnmí tó fi ń ṣàpèjúwe ọ̀rọ̀ nípa ti ẹ̀mí báyìí ó ń sọ nípa ìwọ̀n àbí bó ṣe bí bí ràkúnmí ṣe tóbi tó títóbi ràkúnmí ó fi ń ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ kan nínú ìwé Matthew nínú ìwé ìrètí Matthew orí kọkàndínní ogún ẹsẹ̀ ìkẹrìndínní ogún sí ẹsẹ̀ ìkẹrìnléníogún ibẹ̀ la ti rí ọkùnrin ọmọ kékeré ọlọ́rọ̀ kan tó tọ̀ Jésù Kristi wá tó wípé olùkọ́ni rere kí ni nǹkan tí òun lè ṣe tóun fi lè tóun fi lè ní ìyà ìnípẹ̀kun rí i pé Jésù Kristi olúwa wa ó dá lóun nípa ṣíṣe àlàyé àbí fífi hàn ohun tí àwọn òfin sọ tí òfin mẹ́wàá sọ nínú èyí tí ọkùnrin ọmọ kékeré ọlọ́rọ̀ yìí tí ó tó sọ wípé gbogbo òfin eléyìí ni òun ti pamọ́ ẹ rí i pé lẹ́yìn eléyìí ni Jésù Olúwa wa ló sọ fún mi pé tí ò bá pé wípé kó lọ ta gbogbo nǹkan tí ó ní kó lọ fi fún àwọn ọlọ́rọ̀ kó sì wá láti máa tọ̀ òun lẹ́yìn nípa eléyìí á lè ní ọrọ̀ púpọ̀ ní ìjọba ọlọ́run àti lẹ́yìn eléyìí kó wá kó máa tọ̀ òun lẹ́yìn ẹ rí i pé ó jẹ́ nǹkan tí a rí i wípé ìbànújẹ́ ńlá ni ọkùnrin ọlọ́rọ̀ yìí ni ó fi kúrò ní ọ̀dọ̀ jésù kristi nítorí pé bíbélì wípé ó ní ọrọ̀ púpọ̀ ẹ rí lẹ́yìn yìí ni jésù kristi kọjú sí àwọn ọmọ ẹ̀yìn ó sọ wípé nítòótọ́ ni mo sọ fún yín pé bí ó bí ó ṣe pé ó ó nira púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́rọ̀ láti lè wọ ìjọba ọlọ́run wípé mo sọ fún yín wípé ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ ju kí ènìyàn kan tí ó ní ọrọ̀ láti lè wọ ìjọba ọlọ́run a lè rí eléyìí ní ẹsẹ̀ ìkẹta lé ní ogún sí ẹsẹ̀ ìkẹrìn lé ní ogún ṣùgbọ́n tí a bá ń wo nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run ń sọ mí báyìí ẹ rí i pé jésù kristi olúwa wa ó ń lo àwòrán ràkúnmí láti lè fi ní jẹ́ pé àwòrán ràkúnmí yìí la lè rí bíi pé láti gba ojú abẹ́rẹ́ ẹ rí i pé àwòrán yìí ó jẹ́ èyí tó panilẹ́rìn púpọ̀ wípé ràkúnmí tó yẹ pé òun ló fẹ́ẹ́ tóbi jù ní ilẹ̀ Ísírẹ́lì láti wá gba ojú abẹ́rẹ́ torí wípé a mọ̀ bẹ́ẹ̀ wípé ràkúnmí òun ló tóbi jù tí gbogbo èèyàn sì mọ̀ wípé ẹranko tí ó tóbi ni ó ṣe wá ṣe ló ṣe wá rí bẹ́ẹ̀ rí i pé nǹkan tó nira ni ẹ rí i pé nǹkan tí tiẹ̀ tí kì í ṣe nǹkan tí ó ń ṣe tó kì í ṣe kò lè ṣẹlẹ̀ bí pé kò ṣẹlẹ̀ rí kò sì lè ṣẹlẹ̀ ni ìdí ẹ̀ ni wípé ó jẹ́ nǹkan tó yẹ pé ó nira lọ́pọ̀lọpọ̀ ẹ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ sì ń pa òtóró gan ọ̀rọ̀ wípé kí ni ìtumọ̀ ojú abẹ́rẹ́ gan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ rò pé ojú abẹ́rẹ́ yìí ó rò pé bóyá ẹnu ọ̀nà kan ni ní ilẹ̀ eléyìí ní ìtàn nínú ṣùgbọ́n a tún rí i wípé ó tún ṣeé ṣe kó jẹ́ wípé bí ojú abẹ́rẹ́ gangan gangan ṣe rí bó ṣe kéré tó yẹn pé ká wá sọ pé kí ẹranko tí à ń pè ní ràkúnmí yìí pé kó gba ojú ẹ̀ kọjá ẹ rí ẹ pé eléyìí òun ló sọ bí ó ti ṣe bí ó ti ṣe jẹ́ nǹkan tí ó nira púpọ̀ fún láti lè ṣe kò lè ṣẹlẹ̀ ní pé kó jẹ́ nǹkan tó nira kò tiẹ̀ lè ṣẹlẹ̀ ní wípé kí ènìyàn kan kó wọ ìjọba ọlọ́run pẹ̀lú ọkàn tó jẹ́ pé ọrọ̀ ayé ohun ayé àti gbogbo ohun tó wà nínú ayé yìí ohun tí a ó fi sílẹ̀ òun ní ọkàn ẹni bẹ́ẹ̀ ló dìrọ̀ mọ́ òun ló so mú ẹ rí i pé ẹni tó bá ní jésù kristi tó ti gba jésù kristi gẹ́gẹ́ bó ló wà tó lè gbà láì ẹni yẹn ó ti kọ ayé àti ìfẹ́kùfẹ́ ayé ó ti kọ̀ sílẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ohun ayé ò lè mú ọkàn wọn gírí débi pé fífi sílẹ̀ á wá di ohun tó máa mú ọkàn wọn bàjẹ́ agent tí ó máa mú ọkàn wọn tó máa múnú ọkàn wọn tá mo pòrúru bí ẹni tí kò ní ìrètí a ò sọ níbi báyìí wípé olówó kò lè wọ ìjọba ọlọ́run ṣùgbọ́n ọlọ́run rí ọkàn wa ọkàn tó yọ̀ǹda fún ọlọ́run ọkàn tí ò mú nǹkan kan míì tí ò mú mọ́ ọwọ́ ọkàn tí ò wo ohun ọ̀rọ̀ bí n tó lè gbé e déjọba ọlọ́run àbí òdodo ara ẹni bí ohun tó lè gbé e wọ ìjọba ọlọ́run jésù kristi nìkan nípasẹ̀ la fi lè wọ ìjọba ọlọ́run kì í ṣe ọrọ̀ tàbí ohun tí a ní torí ẹlòmíì gbẹ́kẹ̀lé àwọn ohun ìní ohun ìní tó tẹ̀ ga jù fún ẹlòmíì òun ni òdodo ara ẹni ṣùgbọ́n mo fẹ́ fi Jésù Kristi lọ̀ lónìí wípé òun nìkan ṣoṣo ẹni tó yẹ pé ó kú fún ọ igi àgbélébó ẹ̀hún nìkan ṣoṣo ni tó bá gbà á òun náà lójú gbogbo ayé yìí òun náà lóhun gbogbo nínú ohun gbogbo tí ó bá gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ yóò rọrùn fún ọ yóò tiẹ̀ ó tiẹ̀ ó tiẹ̀ ti ṣeé ṣe nìyẹn tó bá tó bá ní tó bá pé ní tòótọ́ o gbà o gbà Jésù Kristi kó o gbà gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ bí ẹni tí ó máa darí ayé ọkọ̀ ayé ẹ tí ó rí gẹ́gẹ́ bí ohun gbogbo nínú ohun gbogbo gẹ́gẹ́ bí olùfúnni ní ìyè because torí torí pé èèyàn ti ṣẹ̀ ó ti kùnà ògo Ọlọ́run gbogbo èèyàn sì ti di akúrẹ̀tẹ̀ ó ti di aláìní ohun ayé tá a bá kó jọ tá a bá ní tá a ní Jésù Kristi akúrẹ̀tẹ̀ akúṣẹ̀ ni wa a nílò láti lè di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí a nílò láti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa ìwọ tí ò ń gbọ́ mi yìí ọ̀nà kan iṣu náà nìyí tí o fi lè wọ ìjọba ọlọ́run kì í ṣe ohun tí o ní tàbí ọrọ̀ bí ọrọ̀ bí owó ọrọ̀ tàbí owó kò lè gbá ọkàn rẹ là ṣùgbọ́n ìgbàlà jésù kristi òun nìkan náà ló lè gba ọkàn rẹ là tí o bá wá fẹ́ di ẹni ìgbàlà lónìí tí ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí ó bá ní ìtumọ̀ ní ọkàn rẹ wípé wá o létò ní adìlẹ̀ tó bá yá ọkọ̀ tó ní ó máa ó máa jẹrà tó bá yá ohun owó tó ní kò láyọ̀lé ó tiẹ̀ ọmọ tó tiẹ̀ ní pàápàá fúngbà díẹ̀ ni á wá rí i pé ẹ̀mí tí wọ́n pàápàá ní ẹ rí i pé fúngbà díẹ̀ náà ni torí pé ẹ̀mí tá a ní yìí ni ẹnìkan ló fún wa ẹni tó sì fún wa ní ẹ̀mí yẹn òun náà ló ń béèrè wípé wọn fi ọkàn rẹ fún mi ó dó lẹ́nu ọ̀nà ó kanlẹ̀kùn ọkàn rẹ tó bá lè gbọ́ ohùn rẹ̀ ní wákàtí yìí tí o sì ṣí ilẹ̀kùn fún jésù kristi láti wọnú ọkàn rẹ láti di olúwa àti olùgbàlà rẹ torí pé gbogbo èèyàn ti kùnà gbogbo èèyàn ti ṣẹ̀ oríṣi kùnà ògùn ọlọ́run nípasẹ̀ òdodo ara wa ohunkóhun tá a bá ní ohunkóhun tá a bá jẹ a lè wọ ìjọba ọlọ́run ṣùgbọ́n tó bá lè gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ lónìí tó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tó kọ̀yìn sí ayé nígbà náà la ó lè fún ọ ní ìyà ìnípẹ̀kun nínú eléyìí ni ó sì di ẹni ìyè títí ayé tá a sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè tí o bá fẹ́ ṣe eléyìí o lè sọ tẹ̀lé mi pé lónìí jésù kristi mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ ǹjẹ́ mo ti fẹ́nu mo sì fọkàn mi gbàgbọ́ wípé èyí lẹ kú ní ọjọ́ kẹta ṣẹ̀ṣì jíǹde kúrò ní òpòpò nítorí ẹ̀ṣẹ̀ mi jésù kristi ní wákàtí yìí mo pè ọ́ máa bọ̀ ní ọkàn àyà mi kò sì di olúwa tó lè gbàlà mi a sì kọrúkọ mi sínú ìwé ìyè mo dúpẹ́ tó dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín tó bá ti ṣe eléyìí pẹ̀lú ìgbàgbọ́ tó jiná tó yè kooro ni mo fẹ́ kó lọ sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn tí o bá mọ̀ nílò ìjọsìn tí wọ́n ti ń gba àdúrà tí wọ́n ti ń ka ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti gbé jésù kristi lárugẹ tí wọ́n ti gbé ọ̀rọ̀ ọlọ́run lókè ohun gbogbo ẹ̀hẹ́n irú irú ìjọ bẹ́ẹ̀ ni màá ní pé jọ gbìyànjú lọ darapọ̀ pẹ̀lú wọn níbẹ̀ farahàn olùṣọ́ wípé lónìí yìí o ti fi ayé ẹ fún jésù kristi olùṣọ́ àgùntàn ẹ̀bẹ̀ a máa kọ́ ẹ a lè ràn ẹ́ lọ́wọ́ láti lè bá ọ sọ̀rọ̀ síwájú àti síwájú sí bí a ti ṣe ń bá Jésù Kristi rìnrìn àjò lẹ́yìn ìgbà tí èèyàn bá ti fi ayé ẹni fún Jésù Kristi ìwọ tí ò ń gbọ́ mi tí o bá fẹ́ pè mí fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìmọ̀ràn o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ bẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé mo gbàdúrà yìí pé Jésù Kristi yóò gbé ọró àánú Ọlọ́run yóò sì wá rí gbogbo ohun tó là kọjá mi máa bá ọ lọ wà á ní ẹ̀rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ó dàbọ̀.